alhamdulilah salatu wa salam rasulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹni tí kò bá ní kàfàrà kì í fẹ́yàwó kejì nǹkan látara ìṣẹ̀lẹ̀ tí a mú wá kókó ṣẹlẹ̀ lórí rédíò kan ẹni tó bá ní kàfà kò ní kàfà náà nìyẹn kùránì gánà ti fi nílẹ̀ ìfẹ́ tí kò bá ní kàfà ìkápá ìṣedéédéé ìfúnni ní jíjẹ àti ìpè oorun ẹni yorùbá ní kápá yẹn fọwọ́ àṣìdá ọlọ́run ní kò fẹ́ yọ ọ̀tọ̀ àmọ́ òun náà mọ̀ pé òun sóore nù ìdíyẹsùn ọjọ́ iwájú òun sì ní ó ń bẹ nínú kíni ó ń bẹ nínú ewu. That's the fact. Orí ń bẹ níbi kíyàn níyàwó méjì, kíyàn ní mẹ́ta, kíyàn ní mẹ́rin. Àmọ́ tó bá ti ṣe kápá láti lè ṣètò ìpèsè fún wọn ní jíjẹ mímu àti láti lè máa pín oorun láàrin wọn tó fẹ́ ẹyọ kan. Ṣòro ti di làlórí nìyẹn. Àmọ́ òun gangan fún rẹ̀ ló mọ̀ lẹ́mìí ẹ̀ pé òun òun bẹ nínú ewu ewu tí máa ń ṣẹlẹ̀ pọ̀ ìdààmú wáyé nínú ẹ̀ nìyẹn ṣùgbọ́n nínú ẹ̀ nìyẹn ẹnìkan ó máa ń lọ bí iṣẹ́ ìyàwó ẹ̀ lóníjọ́ kan òun ò sì mọ̀ àmọ́ tó bá ti dé abájà lẹ̀ ó sì nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ dáadáa so agbẹjọ́ lọ́tún lósì ẹ̀mọ̀ onímọ̀sẹ̀lẹ̀ kó rí ọkọ̀ gbè lẹ́yìn ìyàwó ẹ̀ náà dé lẹ́kọ̀ọ́ kan àmọ́ kò rí ìyàwó ẹ̀ gẹ́gẹ́ bí aláṣejù ó ń rí àwọn ènìyàn pé àwọn ni wọ́n ṣàṣejù ó wá sí ìyàwó kejì ìyàwó wa ń fi máa ń bá wọn ara lé ló kó fi ń bá ìyàwó kejì lò ìbẹ̀rẹ̀ ọkọ̀ tí wàá kó àṣewò fèrè ní aláṣejù lójà tó bá ti wá bẹ́jọ́ ńlé ìwọ rí wọn ní máa ń báyàwó ẹ̀rú ṣẹ́gẹ́sì yẹn ó padà á di pé àṣeyàwó òun gangan ní aláṣẹ jù yorùbá ní oníyàwó kan olóòmọ wa rẹ̀ àwọn òdìmọ ìyàwó ìyàwó rẹ̀ ìjọba tó níyàwó kejì ló fi mọ ìwà rẹ̀ wàláì reality reality ní tí o ṣe bá dàrú àwa sì máa ń sọ ọkùnrin oníyàwó kan ó ní brain mọ́ kò ní sense. lọ́ọ̀lù jù ẹ̀rọ à ó ní brain ní òru brain ọpọlọ ọ̀rọ̀ ní kíyàn ló sẹ́ǹsì ẹni bá níyàwó kan ní brain àmọ́ kò ní sẹ́ǹsì ọdún tó bá tó níyàwó méjì àbí mẹ́ta mẹ́rin ó tó máa apply sẹ́ǹsì torí pé nígbà tó wà lẹ́yìn ọ̀kan ẹ̀ nìyí wọn àti àwọ̀ ẹ̀ náà tàbí kò sí ráìvà kò sí challenge ó fún ó fà ìgbà mi ò lè ṣe ìdí sí ọmọ ètò ilé lórí obìnrin yẹn bí ìdílé pé tó máa fún méjì ni ó lè má lè take care gan ìgbẹ́ni tí wọ́n máa apply ìgbé ẹ̀ sí ẹ̀ wọ́n máa ń sọ nígbà mi pé ó ní ìyàwó kan ọpọlọ ìyàwó ẹ̀ ló ń sí lórí tiẹ̀ bọ̀tọ́ bá tó di méjì á tún máa lò ní tiẹ̀ gbogbo àwọn kìíní yẹn reality sì mọ̀ wàláhì ní tàdámọ́ ọmọ ènìyàn tó ọmọ ogun ẹ̀ náà ó ń bẹ lábẹ́ kìíní kéèyàn ní kápá tí òkèrèkú tó bá ti kápá a lè ṣe kápá ṣe tá a ti bọ́lọ̀ ṣe fẹ́ ká ṣe eléyìí àtúmọ̀ apá àkóbá fún ni lọ́jọ́ iwájú ayé àti àlùkìyàmọ̀ àmọ́ orí mẹ́mbẹ́ òye mẹ́mbẹ́ làkàyè mẹ́mbẹ́ dáadáa káwọn sì sọ àtúbọ̀tán irú àbátàkàbá tí wọ́n ń ta mọ́rọ̀ rẹ̀ wà ní ìyàwó kan ló ní ọwọ́ tẹ̀síntì wọn ọmọ méjì ní ìyá wọn ti kú wọn máa ń na bàbá wọn ṣe mọ̀ pé tó bá níyàwó mi táwọn náà bá bímọ ápè kan bẹ́yọ̀ kan kan bẹ́yọ̀ kan àwọn méjèèjì ò ní máa wọ́pọ̀ sínú bàbá wọn èyí pé ìyá ọ̀tọ̀ ló wọn ìka fẹ́ ẹ wo kéèsì ìjàmbá tó tẹ̀lé mẹ́ta yìí ẹ ti gẹ̀ẹ́sì náà sọ ẹ ti gẹ̀ẹ́sì ẹ̀ nìkìyẹ wọn ní ọmọ ẹni ò lè burú sí ká fẹ́kùn jẹ kí bàbá èèyàn bá jẹ́ aláìdá bàbá ń bá bàbá ti wá rí àbá ń bá wọn lò bá kàn á ní bẹ́ẹ̀ ó ó extend dọ́dọ̀ ara àtàmì kò fún bá bàbá wa lò bẹ́ẹ̀ so gbogbo àwọn oníyàwó kan abẹ́lọ̀ fún wa ọlọ́run ṣe àlékún àríṣìkí ọlọ́run ṣe gbọ̀gbà láì ó lórí púpọ̀ lórí púpọ̀ lórí púpọ̀ àmín ìgbéde lẹ́ẹ̀kejì ni pé kí nǹkan tí máa ń sọ ẹni tó jẹ́ àfà táwọn lápò ní súnà tí ó wàá sọ lórí bíbíà ó pọ̀ púpọ̀ àfọ oníṣúná la pè àwọn tá a máa ń pè ní usulu sunna àwọn ìpínlẹ̀ sunna àbàlá rẹ̀ ìjọba tí wọ́n á rí tí bá ti ń takò kan ó ń takò ìkan nínú ìpínlẹ̀ sunna tó sì mà tó sì yẹ tó sì ń takò asọdọ̀ bídíà bí àpẹẹrẹ nínú ìpínlẹ̀ sunna. òun kagba ká gbà pé ọlọ́run ọba wa ó ń bẹ lórí àràṣì ní bíbẹ̀rẹ̀ ìmọ̀ ọlọ́run ìmọ̀ rẹ̀ mímọ̀ rẹ̀ òun ló rọ fíta gbogbo àgbáláyé àmọ́ bíbẹ̀rẹ̀ gangan gẹ́gẹ́ bó ṣe wí lánàá kùhání lókèlókè lókè lórí àràṣì rẹ̀ níbẹ̀ nínú àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀ ìyá àlùsùn náà nìyẹn káwọn náà máa ọlọ́run òsì lórí ara ṣe gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ gbogbo kíkíbi ló wà ó ń bẹ bí ó ń bẹ lọ́tù ó ń bẹ lókè ó ń bẹ sálẹ̀ ó ń bẹ láàrin ó ń bẹ tára rẹ̀ òsì gbóná tí ó sì rẹ̀ sọ̀rọ̀ ẹni yẹn kò ní jẹ́ oníṣúná mọ́ àpẹẹrẹ nìyẹn nínú àpẹẹrẹ míì nínú ìpínlẹ̀ súnà ni pé a kì í gbógun olórí ìlú lórí pé wọn fún wa jíjẹ wọn fún wa mọ́mú wọn fún wa ná wọn fún wa lówó owó ilé wọn gbẹ wọn káwá láǹṣó àṣì protest àbáǹṣe rally àbáǹṣe commission àbáǹṣe revolution ìlànà àlùsùnà fọwọ́ sí i káwá rẹ tó pé ẹ̀yà àfa àlùsùnà wọlé kó gángan gángan ni wọ́n ń lídìí àwọn tí wọ́n ń ṣe léyìí tó sì tún ti yín nílẹ̀ bó ṣe tọ́ bó ṣe yẹ nìyẹn yẹ fi ṣá oníṣúná ṣe yẹ fi ṣe oníṣúná. Sukle, tí máa ń yọ àbá àkúrò ní. bí ìdẹ́rẹ́ kẹta wọ́n ní ẹni tó bá pa màálù fún léyà tó pọn dandan tó pa àgbò ní rárá tó bá wù pa tó lágbára ẹ̀ tó lè pa àmọ́ kó wá jẹ́ mọ́jẹ̀mọ́ pé à ah, pa màálù à ah, gbọ́dọ̀ pa àgbò kún o eléyìí ni kò sí àkọsílẹ̀ fún àdádálẹ̀ àdádálẹ̀ bí ẹ bá pàgbò ó pàgbò bẹ́ẹ̀ bá pa mọ̀lú pa mọ̀lú apá méjèèjì papọ̀ ṣàbùrù bẹ́ẹ̀ àmọ́ kó wá jẹ́ mọ́jẹ̀mú fún ìpa mọ̀lú ní ìyàn pàgò kò sí ẹni mẹ́rin. wọ́n ní àwọn tí wọn ò jẹ́ pé ànábì wa Ibrahim aleyhi salatu wa salam tí wọn jẹ́ pé rẹ̀ ó sì dájú pé àwọn náà ní àwọn iṣẹ́ ńláńláńlá tó dáa tó ṣe ṣé àwọn ṣé yẹn náà lè bí kò lè bí ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ àwọn ṣé kan bẹ tíyàn bá ṣe wọ́n láadáa ni a máa gba láadáa iṣẹ́ hajj àmọ́ kò ní gba láadáa kú ṣe hajj bẹ́ẹ̀ ni ń bẹ nínú àwọn ṣe kéékèèké níbẹ̀ sèyí tí ànábì ń pèpè sí Ibrahim tó sí sallallahu alaihi wasallam òun ni ìpèpè láti wá ṣe kéde láti wá ṣe iṣẹ́ ni so ẹni tí ò ṣiṣẹ́ hajj kò lè gbalada ẹni tó ṣiṣẹ́ hajj kò lè gbalada rẹ̀ so àmọ́ àwọn iṣẹ́ kan bẹ gbọ́dọ̀ pé ládàá ẹ̀ta máa ń san alálàájì ni wọ́n san yàn àmọ́ lẹ́yìn ò túmọ̀ sí pé àwọn ti ṣe hajj wọn wọn gbarú ládàá bẹ́ẹ̀ túmọ̀ bẹ́ẹ̀ bí àpẹẹrẹ anábì sallallahu alaihi wasallam ó lẹ́ni tí ó bá lọ sí kùbá mọ́ṣáláṣí kùbá tó bẹ mọ́ṣáláṣí kùbá wò tó bá yẹn náà fílà rákà méjì níbẹ̀ wọn á kọ́ ládàá fún pé ẹni tó ṣe é múra ládàá fún tí wọ́n ti kọ́ ní wípé ní ẹni oníwulẹ̀ ṣe é múra lójú ọ̀ràn yẹn lórí ẹ̀ náà yóò ṣe é múra so àmẹ́lẹ́yìn nítorí fún wa náà ni pé ẹ̀sán alhajiru ojúrọ̀ èrè a máa ń rí kódà bá àbájẹ tí ìgbéka bá ṣe ń tán ní káṣí a lè rí gbòmí lára dáadáa tí ń bẹ nínú ìsìlámù nìyẹn tó túmọ̀ sí pé dáàbá ní kápá àti ṣe hajj tíyàn tó kúrò láyé ó ṣeé ṣe tíyàn gba ládàá tí ládàá hajj tíyàn gbà ládàá tíyàn ṣe hajj nìyàn nígbà ẹ̀tọ́ láàrin méjèèjì wọ́n ní ṣé ìyẹn lè fi ọjọ́ yẹn tá a ti léyà múlẹ̀ níjọ́ báyìí láti iléyà gẹ́gẹ́ bí a ṣe lè fi rọmọdánì múlẹ̀ bákan náà ni méjèèjì ẹ̀rí gbàtà ṣe rọmọdán tá a bẹ̀rẹ̀ rọmọdán a lè fi jọ yẹn múlẹ̀ ó dìgbà tá a bá tó rúṣù ká tó mọ̀ pé jọba bẹ́ẹ̀ náà nílé yánà sí yàtọ̀. yasalunaka anil ahilla qul hiya mawaqitu linnas wal hajj. torí ẹ̀ rí i pé àwọn karambani wọ́n máa mójú ọ̀rọ̀ mọ̀dá nílẹ̀ gbogbo wọn ti sùn wọ́n dákẹ́ torí pé àṣírí wọn bàtàbàtà yóò tù lásìkò yóò tù. wọ́n á ní ah, ìjọba ìjọba àlàfà. Hmm. wọn bí dá bẹ́ẹ̀ dẹ̀ níbi tí wọ́n ti mú ọjọ́ àwẹ̀ tán múlẹ̀ ń gbà wọn ìbẹ̀ǹbẹ̀ náà ọjọ́ ara àpapọ̀ṣẹ́ múlẹ̀ ń bẹ̀ àmọ́ wọn ò kan tó jáde wọn gbogbo wọn tó de kí sáájú oṣù oṣù tẹ́ ẹ sá fún rọ̀mọ̀tá náà lẹ́wọ́ kan wá dóṣù tàbí kùn wọn ní karambani hmm. karambani ni wọn àti olórí àtẹ̀mú wọn nìyí ó yẹ kẹ́ ẹ mújọ́lẹ̀ ọgbọ̀n lẹ́gbàá àti kọ́ zòlìyíjà ni ìgbà wọn lábẹ́rẹ́ zòlìyíjà kò sí wọn bẹ́ẹ̀ ní ìgbà tó ní pé íńtánẹ́ẹ̀tì lásán àwọn ká sọ pé ká ní tẹkinọ́lọ́jì ságbára lé òun náà ló fún wọn lẹ́nu òun náà ló fún wọn lérò ìdá àdójú náà làdúró sí tẹkinọ́lọ́jì kọ́ làfi máa mú ọjọ́ àwẹ̀ oṣù kọ́ làfi máa mú ọjọ́ iléyá. níta tí a mú na àwẹ̀ níta tí wọ́n mọ́jọ́ riri òun náà ní rírí oṣù ẹ̀wọ̀n ní oṣù oṣù Ramadan abẹ́rẹ́ àwẹ̀ wọ́n lóṣù Shawwal aṣọ́dún wọ́n lóṣù zèlè ìjà àwọn pé kẹwàá rẹ̀ oníléyà ìtí Kùránì ó lè má papọ̀ wọn ní à bí nàìjíríà ti kílẹ̀ pé ìjọba ìlú wọn ló ṣoṣo ṣíjà ọjọ́ kẹsàn-án ọjọ́ friday ni àmọ́ à ń gbọ́ pé ní saudi arabia o ọjọ́ saturday ni àràfà wọn èwo lálò ọ̀rọ̀mọ̀ náà láti sẹ́ni bẹ́ẹ̀ nàìjíríà lálò ìrọ̀mọ̀ náà bí nàìjíríà lálò ìjọ jímọ̀ ní àràfà káwọn ará saudi káwọn aláàjì wọn káwọn eléyìí máa lo ní tí wọ́n rí àwọn máa lo ìta rí ó ṣe wà nìyẹn orí ẹ sultan náà ti kéde pé ẹwà oṣù zulhijja ẹwà so samari samari ọlá which is kílẹ̀ lọ́nà ọlá twenty nine lọ́nà twenty nine samari lálẹ́ ọlá alẹ́ ọlá a máa jẹ́ pé sunday àbí sunday ni first day of the hijja tí sáwọn tó bá gbé tó jáde pé ó kéwù monday ni fọ́ọ̀sì ìdèrèjà àbí ọ̀la ní ọ̀la ní ìdèrèjà ní Saudi Arabia ní òkan wà ní òkan wà ṣókè tó kàn wá ní tíjọba bá ti jáde ní Nàìjíríà so kò pọn dandan kí àràfà ó tálí kò pọn dandan lókùngbà tí àwòrán bá ti lè tálí hajj ni àràfà ni gbèlè ni òun náà lè tálí ṣókè nítorí bẹ́ẹ̀ tó bẹ lákọsílẹ̀ ni káàkiri pé kò sí íńtánẹ́ẹ̀tì kò sí tẹkinọ́lọ́jì ayé wà gbódò kó ṣe wà níjọ bẹ́ẹ̀ jésù ṣé àwọn tí wọ́n ṣe hajj nílẹ̀ yorùbá tí wọ́n láǹfààní àti pé sáájú kan mọ tó ṣẹlẹ̀ àti kan ní fídíò kan ní gbogbo ẹ̀ bóun ó ṣe mú ọjọ́ àràbà ti sùn bóun náà ṣe mú ọjọ́ ìjà ti sùn bóun náà ṣe mú un oníkálukú ó gbára lé tó bá rí náà ni ìyẹn ní pinlẹ̀ tó bẹ lákọsílẹ̀ yẹn náà láàmú ọdún lọ sí láyé ìparẹ́ but àwọn tó náà ń lo astronomical calculations àná yìí àwọn mí bẹ ní ayé mọ́ra nínú wa wọ́n tó de kí sáájú kó di kílẹ̀ gan dúró sí dada níjà ẹ̀ ṣe ló kiri àti tó wà ní Ìkòròdú tó lóun ni òun mọ ní the best kiri ń sọ fún ní mọ́kítínú àdégbé ní ọjọ́ tó mú yẹn nìyí àwọn yẹn eré mọ́dé náà ṣe ṣùgbọ́n àti lè sọ pé ìjọ báyìí láà máa wẹ̀ a lè sọ pé ìjọ báyìí òun ní oúnjẹ ọdún àkọ́kọ́ oṣù ìṣíjà ó ní ìgbà tá a bá tó oṣù ìṣíjà ká tó sọ pé ìjọ báyìí ni láàmú ọdún torí lẹ́sẹ̀ ń kàn sí àpárá lẹ́sẹ̀ ń kàn sí tó gbọ́ ìjọ ń kàn sí tó sọ pé wo ó dé lọ́ọ́ ọjọ́ bá nínú àwọn ni wọ́n róṣù ní sọ́jọ́ ọdí ilẹ̀ first of the hijab ẹ̀hẹ́n láti wá ka ten days after ọjọ́ ọdún nìyẹn wọ́n ní ẹni tí ó ń kí náfìlà ẹnìkan wá fẹ́ kí ṣáì pẹ̀lú ẹ̀ ṣó náfìlà yẹn lè gbóhùn sókè láti lè fi gbẹ́gbẹ́ tó ń kí ṣáì ẹ̀fọn tó ń kí ṣáì yìí òun ó gbóhùn sókè yìí wọn fẹ́ jọlá ẹ̀wọ̀n gbogbo táǹkà kún yẹn kò nídìí náfìlà lẹ́yìn ṣáì tàbí náfìlà lóru ó bá ṣe wàhálà àti máa kì tó bá wọ̀ bó wọ̀ ké tó bá wọ̀ bó wù lẹ̀ ó bá ṣe wàhálà àti máa kì fẹ́ tó bá fẹ́ jọ yẹn bó fẹ́ kí lù ṣáì lẹ́yìn ẹ̀ ní ọ̀kan ogbóhùn lẹ̀ ní kùbí ogbóhùn sókè ní kùbí iye dáka tó bá ti kí lẹ́yìn ẹ̀ kò wọ́pọ̀ lẹ́yìn ẹ̀ ní wọ́n bá ti ẹ̀ lọ so ìgbóhùn sókè ìgbóhùn sílẹ̀ kò fi ń kó nira bá ìrun lókùngbà tí ìrun wọn ò bá ti rí bákan náà tó bá ti dọ̀ra wọn. Tóyé tó náfìlà nìyẹn tó ń ṣe náfìlà ó lè gbóhùn òkè ó lè gbóhùn lẹ́yìn tó bá wọn lè ṣe ní méjèèjì. Wọ́n tó fẹ́ kíṣà ìlẹ́yìn ẹ̀ ìlẹ́yìn ẹ̀ tó bá gbóhùn sílẹ̀ ó gbóhùn sílẹ̀ kò kí sókè. Wọ́n ti fẹ́ kíṣà ìlẹ́yìn ẹ̀ kò bá kò bá ṣáà ìṣe Tó bá ti kí méjì sálámù kò bá aṣá ìfẹ́ jẹ́ bí wọn náà bá sì jẹ́ mọ́mù tó ń jẹ́ jàmá bó ṣe fẹ́ kí kò bá tẹ̀lé ẹ̀jẹ̀ mo ṣe wọlé fún mọ́. Nam wọ́n ní wọ́n àwọn ẹ̀fẹ́ wọn sọ wọn ní èrè ìdìwọ́n nù lọ pípé ṣe lọ bẹ́ẹ̀ ẹ̀ tábà sọ wọn ní èrè ìdìwọ́n nù lọ ní máa túmọ̀ sí táǹpẹ̀ ní tẹ́síyà à ń fọ ọmọ ẹ̀ mọ́ láti máa ṣe àfọ̀mọ́ báwọn lè ẹ̀sìn takò kò bójúmu tó èyí tá a máa ń ṣe oníkájìnà sí àtẹ̀síyá tó tẹ̀síyá gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ṣe lórí rẹ̀ pa àwọn orúkọ àwọn èèyàn kan rẹ́ ó pààrọ̀ orúkọ wọn torí pé tẹ́síyà ń bẹ níbi tẹ́síyà wọn. so àmọ́ àtọ̀mọ́ ní rìdùwán ìyọnu rìdùwán káwọn ní rìdùwán lọ́la sókè àpèlè kí ni Ridwan wọn Ridwan lọ́la lórúkọ ẹ Ridwan ìyọnu Ridwan Ridwan nǹkan ó Ridwan nǹkan kò sí Ridwan láì nǹkan kò sí nílé à Ridwan láì bẹ pẹ̀lú wa <laughs> ìyọnu ọlọ́run bẹ pẹ̀lú wa ọmọ táwọn sọ eré ìdúwánu kò bá sí ní èkó túmọ̀ sí pé rèdíwánu láì kọ́ so a sọ ní rèdíwánu a máa sọ ní rèdíwánu pa ríliwánu ríliwánu yẹ ìpè ìfilámù pé dọ́ọ̀tì àwọn bàbá john ni ṣòwò ló bá ń jẹ́ ríliwánu kọlọ́kọ́ rèdíwánu òní bó ti ṣáájú lé ní ríliwánu náà ní dámà pèrè àmì náà pè náà jẹ́ni ẹnìkan orúkọ rẹ̀ ní Isaac Isaac wọn á ní àbá èsì Isaac Isaac hmm. Isaac mo ní ẹ̀ẹ́dẹ̀ Isaac ìdílọ Isaac àbá pè náà wọ́n ní bá láti bá ṣe pàṣọ rẹ̀ kàdí má bàá kù dókè wò lórí àwọn yẹn ìjọba lọ sí ilé ìpele ìsìnká ó lè ṣíyàn sí pé wọ́n lè mú ẹ̀kú yẹn bá orúkọ àwọn jẹ́ ẹ̀fì wọn sí wọn bó ṣe wù ú nù. so àmọ́ tó bá fẹ́ pè dáa ìsìnká òun ní kì í ṣàgídí ó lákọọ́lẹ̀ ó lákọọ́lẹ̀ tó bá ti lákọọ́lẹ̀ tó ti bá ti máa ń kọ́ àmọ́ bá ti máa ń pè àmọ́ ìyàrá wọn yẹn wà ní agbébọ̀ jimua lórúkọ yẹn jimma ṣé bàbá kìí jimma jimma lórúkọ jimma ẹ̀fílẹ̀ bí àbá mi sọ mẹ́nu jimma ni bàbá jimma ẹ̀lẹ́ o bá ti máa pè náà lò ìjọba pè ní jimua abínú bá ti máa bínú islam ò fẹ́ ká wá ìbínú èèyàn ká pè èèyàn ní ti bíyàn nú ẹgbọ́n bàlá àtàná àbàṣú ilé àlọ́kọ́ ọ̀bẹ nìyẹn níta bá fi ń pè yẹn tí máa ń bí ẹni ẹ ní sàkó dáàbò. Ridwan eh, eh, Ishaq ó ń bínú Ishaq ni ò bínú ẹ máa pè ní Ishaq ó ń bínú. Ẹ ní o ló sọ rẹ̀ láàmú ọ̀pẹ́ náà rẹ̀ ní o fi haram. Èyí ṣe haram kan pẹ̀lú ẹni Ridwan náà, makruh ni. kò dáa tó yìí rà irú àwọn èdè ìjọba mi alábẹ́ ìparọ̀ orúkọ ìparọ̀ orúkọ wọn so nìyí tó ọmọ ẹ̀jẹ̀ eré ẹgbẹ́ nàṣìrìdì ọmọgbó nàṣìrìdì ọ̀dàgbòrò ọ̀dàgbòrò rú ṣé díìnì ló wá ń ṣe fún un ǹjẹ́ wọ́n lẹ́ni tí ọkọ tí máa ń náyàwó náà kùnà ìyàwó á bèrè pé òun ò ṣe má rẹ́pọ̀ máa wà pẹ̀lú ọ̀dá rẹ̀ ìyàwó gbé lọ ṣẹ̀ríà court ṣẹ̀ríà court ó pè é kò dáhùn àbójú ẹ̀ dáhùn ó ṣàgídí kò yàǹda ìyàwó kí níyàwó lè ṣe síyàwó lè torí ẹ̀ fi lẹ̀ bẹ́ẹ̀ ìyàwó padà sí ṣẹ̀ríà náà ni ṣẹ̀ríà ni wọ́n tún wọn ká sùn àwọn lágbára nínú ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ òkè wẹ̀yàwó okúrò lẹ̀ òun kọ́ nìwọ̀n kàn lọ torí wọ́n ti ọ̀rọ̀ rúbà ní ọ̀rọ̀ ìyàwó ṣòro pẹ̀ torí òun ló wà ní nínú àwọn ẹlẹ́jọ́ lòun náà wà ọ̀rọ̀ rẹ̀ ṣòro ó ṣòro bàjẹ́ ó ṣe ṣe bíláṣí òun náà ti lẹ́sìn kan sí tí ń nàrún pé so tó tó fẹ́ ṣe sùúrù kó gbé gbèsè ẹ̀sìn yẹn kó gbé ọkọ̀ òyìnbó dẹ̀ ṣeré àgbọ̀ ṣeré àgbọ̀ tún ní àwọn oníkàpá kí wọ́n tú àwọn méjèèjì ká wọ ìyàwó bó ṣe wá rí mi tọ́ ìyọ̀kẹ́rù rẹ̀ òkúrò orí rẹ̀. òun náà mo sọ ó máa padà sọ́dọ̀ wọn pé ọkọ kò rẹ́dí àti rí ìyọ̀ǹda kò dẹ̀ tún kò dẹ̀ tún fẹ́ padà fún ṣẹ̀rí airport tó di èsì òun ló dẹ̀ ní interest náà àwọn ṣẹ̀rí airport máa àwọn máa dì sọ́ọ̀bù wọn ṣẹ́rí obìnrin nígbà míì obìnrin lè sùúrù tó yẹ kí wọ́n ṣe step tó yẹ kí wọ́n gbé wọ́n èyí sábà ṣe sùúrù àti gbé e. àbí láti mistake step yẹn nígbà tó bá ti rí ẹ tọkàn yàn tọkàn yàn obìnrin náà ṣe sùúrù wọ́n ti gbẹ́jọ́ sí ṣẹ́rákọ̀t ṣẹ́rákọ̀t tó jẹ́ ti kọ̀m̀pẹ́ẹ̀lì ọkọ̀ ó rí léṣe àbí ọkọ̀ ṣàgídí kó ń padà lọ síbẹ̀ ọdẹ́sì wọn ní ilẹ̀ ìbáṣẹ̀ ẹ̀ mọ́ àwọn kan wọ́n máa sọ fún ní òkè bó ti wá rí wo obìnrin o lọ páàkì rẹ̀ kò kúrò ó ní ìwé owó ọkùnrin tèmi ṣiṣẹ́ ǹjẹ́ bẹ́ẹ̀ ó ti fẹ́ pé náà ṣe ìyá kan wọ́n tún tètè ọ̀rọ̀ yẹn fọ́dà wọ́n ní kó invite ẹni tó jẹ́ bí wàlí ìṣẹ̀lẹ̀ gan wá wàlí ìròyìn gan gan jẹ́ bàbá rẹ̀ ni ẹni tó lè fi lọ́kọ́ ni àdéhùn àbí mélòó kan nínú fámílì ọkọ gan wọ́n ní kọ́ fún wọn wá kọ́ ẹ̀ wọ́n ti sọ́gun ẹ̀ straight adìyọlé alákẹ́rọ̀ yóò ṣùgbọ́n lọ àmọ́ kó wọn tẹ́lẹ̀ decision yẹn torí kó jẹ́ ní pẹ́pẹ́ wọn ọkọ̀ gan lè sọ pé rárá torí ẹjú wẹ́fẹ́ yẹn gangan ni gbogbo sẹ́ẹ̀pù kan ó ṣùwájú kan ìgbésẹ̀ kan láàkọ́kọ́ gbé ká tó gbé ni. wọ́n ní tíyan lè jọyìn òṣèlú látara òwò àti owó àti owó àìjọyìn òṣèlú ní àwùjọ tá a bá ti mọ̀ pé ìjọyìn òṣèlú yóò nípa lára lórí ẹ̀sìn wa àdéhìnú mọ̀kọ́dàmú alákòlùṣe ẹ̀sìn là máa ń wò lórí gbogbo nǹkan. tó bá yà sí pé uh, ìyẹn yóò jọ ìrìn ìmọ̀ ni ó tún lékún dákú ọlọ́run yóò tún pọ̀ sí káwọn láì ó àwọn aláìsí rẹ ni gbọ́dọ̀ ayélujára ẹni wá kó pé kò lè rí bẹ́ẹ̀. Hmm? torí ẹ̀ àwọn tó ń ṣáńtì ẹ̀ pé káwọn yẹn ẹgbẹ́ yìí ìtọ́lọ́jà ọlọ́ṣèlú ẹnu wọn ṣọbẹ́ ṣèlú ìmàlẹ́ ni wọn ní pé olójú méjì ti kíni bí ọ̀bẹ ni wọn ìkan kẹ́kàn granite àti granite ṣòwò ló ń sọ nìkan ní àárín ìdájẹ́ ẹni náírà wà nínú táwọn two thousand and sixteen àbí fourteen kan ní méjèèjì rẹ ṣe wáàsí wọ́n á ṣẹ̀ṣẹ̀ àdúrà àdúrà bẹ̀rẹ̀ pé gbogbo ẹ̀yin abiyamọ abẹ́lọ́run fún yín ọmọ yóò ní di gómìnà o ọmọ yóò ní di kásínà o èyí ti pẹ́sidẹ́ntì o áà ah! olùbẹ̀ ní kọ̀ndẹ́mù ipò òṣèlú nìyẹn níbẹ̀rẹ̀ wáàsí má tó ṣe wáàsí láyé wákàtí kan má tó ṣàdúrà dé ìparí wáàsí abẹ́lọ́run fún yín gbogbo àwọn ẹgbẹ́ ìjọba di gómìnà ìwọ ló sọ fún kọ́mọ́tì ó sì sọ ọmọ ìlànà rírì náà gbọdọ̀ níwà pé ìyẹn lè ṣe kí ẹ lè torí bọ̀ kó gbọ́ lọ́dọ̀ ọlọ́run ní kìyà mọ̀ níbi ìjókòó kan náà ti tí o gbá wọn kan yẹn nìyí ó ní ìtumọ̀ tí ó sọ́kà fún ni ó ní ìtumọ̀ so àwọn òtí rẹ̀ tó ń ṣe é tó lọ ìmánì ẹ̀ lékún ìmánì máa ń yòrò ìmánì délé kódà ìmánì ò bá jẹ ẹ̀ parí ẹlòmíì ẹ̀ lè máa ráwòrán o bíi ẹnìkan tó ti jẹ eré ní dísítì kan tẹ́gbẹ́sọ̀kòtò ẹ̀ dájú náà ni àwòrán lásán ni wọ́n bá di kan tó ti òbédèrè àbí kọjọ tí wà sí òkè mako ṣáìdì ṣáìdì eh, òrùn ni àbí oṣooṣù bá gbogbo ẹ ní gbogbo àwòrán lẹlẹmí kan wà lásán ilé ni tí ò sí fọníṣọ mẹ humanity lọ wà tó nature ni tó àwọn àfà lágbàńlá ayé ẹjọ wọn fi ilẹ̀ fẹ́ tí ó bá darapọ̀ mọ́ irú ètò òṣèlú bẹ́ẹ̀ níbi tí wọn èdè fi ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ anábì ìwé fi ṣe ìpìlẹ̀ ìdájọ́ ọmọmọdé ń wá alákọ̀ọ́kọ́ kúrásì ẹnìyẹn fẹ́ lọ fún àǹfààní àwọn mùsùlùmí kí má bàa jẹ o àǹfààní àwọn mùsùlùmí ìkànnì ẹlẹ́ẹ̀kejì ìlọ rẹ̀ nìyí ó dá a lójú pé ìmọ̀ ní òun ẹ̀sìn òun kò ní forí kò bá jẹ́ kékeré olùmẹ́lò ẹlẹ́ẹ̀kẹta kó rí pé ìlọ òun òun fẹ́ lọ yí jàìlíyà tí wọ́n ń ṣe ìtakùtọ̀ lọ́hùn padà sí ìṣètò lọ́hùn fẹ́ lọ yí padà táwọn kan wọ̀nyí tó bọ́ sínú ìdíyẹ fẹ́ni tó ń ta ìṣùkún kò bọ́ sínú kámátara wa bọ́ sínú táwọn akáwọ́ gbéra àkáwọ́ gbéra ìdíyẹ lójújọ́ táwọn èèyàn ti mu tí náà wọ́n ti mọ̀ gbogbooro àkàwọ́ gbéra ẹ má mú náà làwọn wí àbí táwọn agbọ́ ni wọ́n mú ni wọ́n sì mú àwọn náà sì dákẹ́ tó túmọ̀ sí pé àwọn èèyàn kan náà ti ń bẹ níbẹ̀ náà tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn eléyìí ń gbà bá súnmọ́ wọn ká máa fi ọ̀rọ̀ ìmọ̀ràn wá sí ìkìlọ̀ ìrántí ká máa fi bá wọn sọ̀rọ̀

That's oh, ah, how. Okay, the one that's saying, oh, brown, brown, no, Betty. Okay. Tó wá níbẹ̀, ẹ̀yin jẹ́ jáfà ló yẹ kí ẹ lọ. Ẹ̀sìn ara, àwọn gbọ́dọ̀ lọ, máa gbọ́dọ̀ lọ. Ha sọ, ẹ̀yin jẹ̀ máa, wọ́n lẹ́yìn yẹ kí ẹ lọ. Àfà dúró, ọ̀dà. Àwọn máa mú dúró, àfà dúró. Ẹ̀yin lọ borí pàgbọ̀n. Là, àwọn tó ń lọ náà, Mùsùlùmí náà ni wọ́n ẹni tó jẹ́ tí ó jọ ṣe àwọn ẹjẹ́ ní kí wọ́n gbẹ́ nǹkan yíyọ ẹ̀sìn yíyọ wọn tẹ́jú kan lọ náà lè oníkálukú náà lọ fi kún ikùn rẹ̀ náà ni. ìlú kan lo ọdún mẹ́jọ lásìkò rẹ̀ ni wọ́n rí kò sí jagun àsìkò rẹ̀ ni kò sí jagun ọdún mẹ́jọ. àìmọye àìmọye nǹkan tó takò ẹ̀sìn tí máa wáyé nígbà míì tí ń sùn ìgbà àìmọye nǹkan tó ṣe rẹ̀ lọ́wọ́ náà máa ń rí tí ó bá sí mùsùlùmí pé tí fìrí lọ ló wà mẹ́rin. wọ́n ti máa ń sọ pé ìkan nílẹ̀ haúsá onáfẹ́ tí ó bẹ̀rẹ̀ fún ọmọ à ń sunkún nígbà àwọn fún fọ́ọ̀mù. <laughs> Ah, ó yà fọ́ sunkún ṣé ń bi dáǹsọ̀ yìí náà ah, ni ó fẹ́ sọ pé àgbà ló lókù ah, ó yà fọ́ mọ́ sunkún. ṣe nàbí yù láì náà. ànábì ọlọ́run náà máa ń sunkún ìyẹn sì kódà ọlọ́run níwà anabi àá làálàkà bá fún nàfẹ́kà wọn bànújẹ́ àní fún wọn ni àbí wọn fi bá jẹ́ fún ọ̀fẹ́ gbà ó ní ọ̀rọ̀ olóṣèlú torí ṣe ló tó ti ìdáṣọ̀ bẹ̀rẹ̀ ìlú mẹ́sù ṣẹgbọ́n mẹ́sù ṣáàlá agbóhà ti mú àwọn tó wá láti gbógun náà pọ̀ ló àwọn mí náà ilé wọn jìnnà náà wọ́n kàn lọ gbógun tó sì náà وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم